tó jẹ́ olùfẹ́ ọba orin ọba orin pàápàá yẹn Saheed Osupa. ẹ sábà máa pè é lọ́ba lórí nǹkan tí a bá lọ there is no there, is we only have current champion we don't have live champion ẹ fi kiri wọ̀nyí ti àwọn pípò yìí náà èkì jẹ́ kó mọ̀ bí tó ń dé ẹ̀kan mórí wọn wú lórí nǹkan tí ò sí ń bẹ̀ ó dàbọ̀ ní párápá tó lòun láìkí bọ́ọ̀sì ó dẹ̀ tó wá lóun bẹ̀rẹ̀ sí train ọjọ́ tó fẹ́ jà náà ní párápá mu ṣùgbọ́n bóyá kó náwó ẹ̀ nìyẹn tó ké náà ìdí ìlú ó ti wọ́n sí òtìlẹ́dù ìṣojú kúrò lẹ́dọ̀ lójúbọ̀lẹ́ ẹ jọ̀ọ́ ẹ máa lé mi níbi ó lé prophet tó kù ẹ rántí kan tó wà nù eh, first um, king nineteen and twenty eh, oh. ó ní àmì ó lé prophet left yẹn ni má dá lóhùn i have seventy more prophet tested confirmed and okay yes shut up your mouth close up how can you be ọba orin sọ ẹ eh, ibi táwọn òjìnà sọ àbí tàkàyà sí ní. iye sẹ ẹ bẹ jẹ sọ yìí bẹ nípa ẹyin náà àfọbàjẹ nínú ẹyin náà ẹdẹ lóye kankan tí a wọ kíni káàkiri títì àmì ìbọsọkè. <laughs> torí àwọn olólùfẹ́ ọkùnrin náà gẹ́gẹ́ bẹ́ẹ̀. kò sẹ́ni tí olólùfẹ́ fi gbogbo kíní ilẹ̀. ẹ bẹ sọ pé olóòfù dẹ̀ mímọ́ olóòfù dẹ̀ mímọ́ dẹ̀ ti sùn owó fún nípa ọkùnrin. iye kó lè lọ túra ẹ̀ ṣe ni lẹ́nìkan tó ṣẹlẹ̀ ó máa súnmọ́ Ọlọ́run ni ó máa súnmọ́ àwọn èèyàn Ọlọ́run ṣòtìyẹ ọlọ́run fi ṣe muslim ọlọ́run fi ṣe christian bàbá orílẹ̀-èdè ni tó bá débì mọ́ tó bá yẹ ká ṣe máa ṣe fún nẹ́bọ̀dà lọ́ba wòlíì mi kò sí wàhálà ìjẹ tó ríran síyàn ló ń ṣiṣẹ́ fún anybody lè ṣe. bọ̀ ó láǹfààní àti kàn sí. yes ó lè kò sí problem ó dẹ̀ máa jẹ́ èèyàn mi ò lè dúró sípò ẹ mi ò yé tiẹ̀ ìsè àbúrò ló máa jẹ́ ṣé o bó ṣe rí ni. John fifteen. yeah John fifteen. thirteen verse thirteen ṣùgbọ́n nígbà tí òun àní ẹ̀ ní òtítọ́ ọ̀nì bá dé yóò máa tọ́ yín sí ọ̀nà òtítọ́ gbogbo nítorí kì yóò sọ ti ara rẹ̀ ṣùgbọ́n ohunkóhun tí ó bá gbọ́ òun ni yóò máa sọ yóò sì máa sọ ohun gbogbo tí ń bọ̀ fún yín. bàbá àtọ̀ sí àlàáfíà rẹ̀ tẹ̀ ní ó máa ṣe bákanbákan ẹ tún ràn sáwọn ọmọ ẹ̀ pé kó lídìí àwọn ọmọ yẹn. in the way of the lord in the way of the lord That's is three ó ní kọ́ ọmọ rẹ̀ kó fún ẹ ní ìsinmi ní ọjọ́ ṣe bẹ́ẹ̀ rántí àìsí olúwa ọmọ ẹ rántí ọmọ ẹ lọ lóyìnbó ṣe fẹ́ ti ṣe gbogbo olórí lójú àwọn èèyàn ni ó rí bàbá àwọn ọmọ ẹ àwọn èèyàn rán ọmọ ẹ lóyìnbó ẹ̀kọ́ kẹ̀ré ó dálágara ibi tí ìbá wà tó wá kọ́ mọ̀wé ìbá fẹ́ ṣe gómìnà Lagos State náà ẹ̀mísí olúwa ọmọ but ó ṣe ní láàánú kò mọ kò lè fi bí so that's the problem ṣùgbọ́n kì í ṣe ìwé lèèyàn fi ń débi tó ń dé omi ò sọ pé àìkàwé ẹ̀kọ́tì ìmọ̀ pé ọlọ́run ò dá ọlọ́run kan ló dá yunifásitì lẹ́wọ̀ máa ń mèdì lórí gbogbo kí ni wọ̀nyí wọn. òwe mẹ́sìn ọlọ́run. ẹ ọba mèdì ni onígbẹ́dọ́gì ìṣẹ́ iṣẹ́ owó èèyàn ni. He said in the book of uh, uh, Genesis nine verse eighteen to twenty-one ó ní bàtí ọkàn Nóà sọ̀kalẹ̀ tán ó ní Nóà sọ̀kalẹ̀ olóbẹ̀rẹ̀ sí ṣe àgbẹ̀ so talent ni then when you look at the book of John When you look at the book of John, um, no, Matthew 25 from verse 10, he said, Onígbà tó ń lọ ló pín tálẹ́ǹtì. It's what they put in you. You're not there. Don't babble. Don't go. bọ́ọ̀lù only ń góòlù yẹn? Wọ́n ní coach. Ọ̀dọ́ bá dórí fún ọ̀dọ́ you dórí fit. Ìpín tó bá sọ̀pọ̀ lọ́wọ́ tẹ̀ nígbé tọ́pọ̀ lọ́wọ́ náà máa ṣe. Wọ́n back fẹsẹ̀ gbá àkànbí ọkàn bí àkànbí góòlù. Wọ́n larí mọ̀ ní àdẹ̀kùn dí góòlù. That's talent, The talent in them. Nítorí ìjọba ọ̀rọ̀ dàbí ọkùnrin kan uh-huh. tí ó rìnrìn àjò lọ sí ìlú tí ó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 They gave talent to Ruben. They gave it to Sonny. They gave it to with Victor Waifo. They gave it to Barista. They gave it to Colletti. They gave it all of them. Asuma. Just for some time. For some time. Sílẹ̀ àjọ àtàwẹ́wẹ́ Mọ̀láka. Wọ́n á wá wọn So no, we only have current champion, no live champion. Tyson is now retired boxer. Michael, Michael, um, Michael Jordan, Michael, uh, we, we both, and every, they are the ones a champion but they are home now. They, became, they even later become a coach. Wow, nípa Olúbàdàn títí àsìkò yìí kò tí ì rí Olúbàdàn jẹ. Aláàfin ìwọ̀n náà wà mẹ́tí kò tí ì rí jẹ. Ẹ ti sọ nípa àwọn ipò yìí dáadáa ṣáájú àsìkò yìí. Bó ṣe rí kí ni ká Yes, tó ti dé Texas. Ṣé orí nǹkan tó ṣẹlẹ̀ ni pé láì jẹ́ pé fi pilot yìí jẹ tó gbé ní South Africa yẹn tí ìdílé wọn tí ì jẹ ọba yẹn rí yẹn. ní alá gẹ́gẹ́ bí aláàfin. ní aláàfin wọ́n ti host yẹn ṣùgbọ́n ẹni tó ń bọ̀ yẹn ṣé gbogbo nǹkan ló lọ́jọ́ lórí sọ bóun ṣe ń dìlé ẹ̀ yẹn ó lè <laughs> ká máa wọ̀n kan tó máa tẹ̀lé. ṣé gómìnà ló dìlé ẹ̀ lọ́gbọ́n kóòtù. ẹ náà gómìnà ló dìlé ẹ̀ yẹn á sì pẹ̀lú kí ṣebí yẹn kan ni ọjọ́ wo ni ti bá tán ṣebí ọlọ́dún ti Sanusi àti gbogbo ẹ̀ sìn gómìnà kan ló wà ń di ẹ àwọn adájọ́ náà ló wà ń di ẹ ṣebí òun ló kóòtù ìkan tó náà àjọ́n ṣe wọ́n pé that's a problem. so ìbá tolúbàdàn ń kọ́ kí ni ká máa. ètò olúbàdàn ó ní ọ̀làdọ̀jà ló ṣe mọ̀ bẹ́ẹ̀ ọ̀làdọ̀jà ló máa ṣe twenty years lórí oyè twenty years ló máa lò twenty no twenty years má fi hàn mí ṣùgbọ́n eléyìí tó ń ṣe ó yẹ kó ti fọ ọ̀làdọ̀jà sí ìsìn kó lè yá. ẹ bàbá bàbá kí ni ó ní ó ní tọ̀sẹ̀. ẹ ṣe kò ní tọ̀sẹ̀ wọn lè kàn lè máa kókù káàkiri lójoojúmọ́ kí ló dé lórí pé the last the last báwo ni mo ló wà báyìí mo ta ló tán ìtàn náà tán nígbà tí wọ́n fẹ̀yìn mọ́jú oyè ní age of ninety àláfíà wo ló wà wà nínú ìrìn ẹ̀kan kan ẹ̀kan fọwọ́ ẹ̀nù kan náà ṣé ó yàtọ̀ sí lórí ìṣẹ̀lẹ̀ àti ṣé nǹkan tó ń ṣe ní yàtọ̀ sí lórí ìṣẹ̀lẹ̀ tání ṣé wọn tún ní wọn lè rí draft ẹ̀ ṣé kò ṣe tún kọ́ wọ́n ní torí wàhálà bí kò má sí wàhálà wàhálà kò tí wọ́n gbé fún lọ́ọ̀yà kan gbé fún kọ́ọ̀tún tẹ̀ fi ikán eh, eh, fi wọ́n fẹsẹ̀ létọ̀ ṣùgbọ́n ọ̀tọ́ lọ́ọ̀ fi wọ̀nyí ni pé ládọ̀jà sì ń bọ̀ ẹ̀sà kò sí nǹkan tó lè ṣe ládọ̀jà ó yẹ kí ládọ̀jà rú next àwọn ẹ̀kọ́ rọ́bìṣì àwọn méjì tó wà kọ́ lè get something tangible for, for your state. That's all. Ó lè máa lóko yẹn fún ogún ọdún. Tó kò ní yẹ, kò ní kò ní kò ní short. So that is it. So that is the problem. Bàbá. Bàbá ní ìpínlẹ̀ Ondo àti rí pé wọ́n ti ṣe ètò ìdìbò abẹ́lé. Wọ́n dà pé èèyàn burúkú ni ẹ̀tí oníkan tẹ́lẹ̀ yìí sọ̀rọ̀ sí. <laughs> bóyá Ọ̀yọ́ ló ti wá omi ọmọ Kwara ni Kwara sáré omi pàkó. ọlọ́run Tinubu máa tú àṣírí Kwara yìí láìpẹ́ yìí wọ́n lẹ́ máa mọ̀ pé Yorùbá ni sórí mọ́tẹ́mì sọ is very simple kún rí àárín.